ó tún ṣe lọ́rùn fún wa láti pàdé ní ìjòkó ìtẹ̀síwájú àgbọ́yé àlámọ̀rí ẹ̀sìn wa eléyìí tí a fi ń ṣera wa láǹfààní láti inú tírà àfáwa Abdulgani al-Maqdisi al yarhamuhullahu ta'ala wa ghafara lahu àmín akàfúnra wa ní ìjòkó tó kọjá hadithi abu amuru shaibani sáàdùnú ìyá ọlọ́nkí yóò bá ayọ́nú sí láti ọ̀dọ̀ abdullahi muhammad saud a sì fa àwọn pẹ̀lú lè tí ó wà nínú hadithi náà jáde اليوم إن شاء الله تعالى وبقدرته أما كافونا وعنه حديث يا عائشة اللي يشي حديث كجليني عدوتا حديث 52 هنا ni ibẹ̀ ni a ó ti mọ̀ kà wa ní òní pẹ̀lú gọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala عائشة رضي الله عنها قالت لقد كان رسول الله صلى الله عليه وسلم يصلي الفجر فيشهد معه النساء من المؤمنات متلفعات بمروطهن ثم يرجعن إلى بيوتهن ما يعرفهن أحد من الغلس حديث يا عائشة lọ́wọ́ bá kí ó bá yọ́nú sí wọn wọ́n ni anábíwá Muhammad sallallahu alaihi wasallam anábí máa kí ẹ̀rùn sófin ilé ìtí àmọ̀ sí ìrún alfajari

súnmọ́ ẹ̀rìndínlẹ́yìn ayíra bí yóò ti hin na wọ́n sì kírun tán wọ́n padà sílé wọn máa yà àrífò ọ̀nà àhàdù mìíràn gàlà kò sẹ́nì kankan tí ó dá wọn mọ̀ látara wípé gbogbo àsìkò tí wọ́n fi kírun àtàsìkò tí wọ́n fi sálámọ̀ kò sẹ́nì kankan tó lè differentiate wípé áà umu àdúrà ni wọn umu sálámọ̀ ni wọn yàwá iṣà ni kò sẹ́nì kankan tó lè differentiate tó túmọ̀ sí wípé gbogbo àti wọ́n bá sálámọ̀ ilẹ̀ ò ní sí ìmọ̀ ṣùgbọ́n kì í ṣe wípé wọ́n kírun láì tó àsìkò dọ́là ìrun kíkí ní dọ́là kì í ṣe ìtumọ̀ rẹ̀ ní pé èèyàn kírun ní àsìkò tí àsìkò rẹ̀ ti tó alifájà lè yọ ní quarter after five nígbà mi ó sì lè yọ ní 5:30 nígbà náà ó sì lè mọ́yàn láago mẹ́fà nígbà náà pẹ̀fẹ́ àmọ́ gbẹ̀rún súnbù ìjọ ló gábi 6:10 6:15 nígbà náà nílẹ̀ lárúbáwá pàápàá jùlọ ní orílẹ̀-èdè Egypt tí àwa ti kẹ́kọ̀ọ́ jáde ní àsìkò Ramadan ìṣẹ́tí kan kọ́mọ̀ sí àwọn lárúbáwá Misrọ̀ òmùmọ̀ lápapọ̀ tọ́bá ti kí ìṣá tọ́bá ti kí sọ láti lẹ̀ ìṣá wọn ní sùn mọ́ inú àwẹ̀ wọn ní sùn títí sí àsìkò sàfóòrù ní fìtó orúkọ ẹgbẹ́ àti lè sùn lẹ́yìn ìṣá ó ti bó sàfóòrù náà nìyẹn ẹgbẹ́ tó bá ti lè sùn lásìkò ìṣá ó ti bó sàfóòrù nìyẹn gbàgbé sàfóòrù àsọ̀látò khairu nítorí wípé tó bá kí ìṣà tán níbi 8:30 sí 9 asàlámà ìṣà láti 9 10 11 12 1 2 o'clock 5 minutes after 2 2 a.m. onífàúrù stop five minutes after two sẹ́gbọ̀n yí pé ẹni tó kírun ìṣá ìtàn eré ìrìnà fílà eré ìrìnà fẹ́fúrú nine thirty kó tó délé yájú church ó tó àlọ́ fẹ̀gbẹ́ lélẹ̀ ẹni tó wá ní kó tún jí ní one forty kó jẹun à láyé oorun yẹn ó ti ṣe kí ni o yóò ti wọra torí pé àtúnbà ìwọ̀n àkọ́kọ́ tí wọ́n pè sófin tí wọ́n pè bóyá bíi two forty five so by three àbíkí mo sọ̀kalẹ̀ fún sí mosjid láti lọ fírun three thirty alùpùpù pàrọ̀ sórí bẹ́ẹ̀ ó dìgbà tó bá tó jẹ sàhúrù tán tán kí súnfì tán níbi three fifteen tán sálámọ súnfì ó wà padà sórí bẹ́ẹ̀ ó wà sùn láti 3:15, fifteen ìyẹn tán láti kírun súnfì tán ó wà sùn di zuhur ọjọ́ kejì. Ṣé o gbé oorun yẹn ó ti dágùn dáadáa báwọn? four five six seven eight nine ten eleven twelve ten hours olùwòbìsì máa di twelve wọ́n ti pẹ̀lú nìyẹn wọ́n ti twelve thirty twelve forty five wọ́n sálámù ọ̀zọ́ kálukú ẹ̀sọ́ wa gba ìbíṣẹ́ lọ. so níbẹ̀ yẹn ní báyìí bẹ́ẹ̀ bá ẹ̀ṣẹ̀ dé sí Cairo tó wá fẹ́ kẹ́kọ̀ọ́ yóò kọ́kọ́ mọ bóyá àsùnbà dáadáa torí pé yóò mọ̀ lérò pé òun sì wà ní nàìjíríà so weather condition bẹ̀rẹ̀ kò tí ì lè acclimatize pẹ̀lú weather bẹ̀rẹ̀ so galas tí wọ́n sọ pé wọ́n tí òun sọ́lù lè galas wọ́n tí òun pẹ̀lú galas ìṣèpé tí wọ́n sọ ní pé wọ́n tí òun láìsọ àsìkò wọ́n tí òun ní àwọn àsìkò tó ṣe wípé weather àsìkò náà ó ṣe ìzáàrù pé ilẹ̀ òrìn mọ́ ṣùgbọ́n kò túnmọ̀ sí pé àlìfájà ní òsì yọ so ká tọ́lá ní wọ́n fèrò jẹ́gálà sí kò túnmọ̀ sí pé àlìfájà ní òsì yọ báyìí ok ọlá nǹkan ẹlẹ́kẹta a ti sàlàyé nípa tẹ́rìjámọ̀ wọn àkórí tí a lè tún hadithi yìí bayanu mata kana nabiyyu sallallahu alaihi wasallam yusalli al-fajr àlàyé nípa pé anábíwa muhammad sallallahu alaihi wasallam ìgbà wo ni wọ́n máa ń sí alfajiri alfajir wọ́n sọ pé alfajiri ń sá àgbà pẹ̀lú ẹ̀rọ mi sọ́lá wọ́n jẹ́ ìtumọ̀ ẹni tí ó wà kí irun máa yọ̀rọ̀ fọ̀rún náà ayé máa yìí yìí zòhún náà àdìsáàmù amúrùjà ààlè dẹ́nì kankan mọ̀ bóyá ọkùnrin ni bóyá obìnrin ni kódà ọkùnrin méjì tí wọ́n sálámọ̀ nígbà tí wọ́n kí súbú ìtàn wọ́n lè rẹ́kọ̀ fún àìsára wọn pé ah, á ó mọ́ ìdúnnà fàtọ́ bìí tó pẹ̀lẹ́gbẹ̀ẹ́ nígbà tó ká fún kò tí yọ torí pé ẹni tó bá kírun lásìkò tí àsìkò rẹ̀ ò tí tó ó fara nagi ni básìkò òun bá ti tó yóò tó dá ìrun yẹn padà torí pé kò tí kí so àdáhùrú kal adam ìrun tó kí yẹn nígbà tí kò sí kí ni o nígbà tí kò kí ni torí pé àsìkò nínú àwọn àmọ́jẹ̀mú ìrun ni almurut tí wọ́n sọ nínú hadithi wípé mutalafi àti gbogbo ìnà amurus ó ní ìkan ìran aṣọ tó ṣe wípé takúlù mọ̀ alàmọ́ tẹ́ pé aṣọ tí ó ṣe wípé ó máa ní takúlù min aṣọ tí wọ́n ṣe látara hariri alkhalis aṣọ hariri tó jẹ́ haramu fún ọkùnrin tí wọ́n ní àgùdọ̀ ló ni fún àwọn obìnrin láti lò nínú àwọn aṣọ tí wọ́n máa ń wọ̀ wá sí masjid ó ti aṣọ hariri ó wà nínú aṣọ tí wọ́n máa ń wọ̀ wá sí masjid àwọn kọ̀tàkùnlù mìsù tàbí aṣọ tí wọ́n ṣe látara irun àwọn wábàr irun ẹran àwọn ẹran so eléyìí àwọn obìnrin máa ń wọ algalas ìkìtìláàtù díyá ìsòfí bí zulmati layl ìkìtìláàtù díyá ìsòfí fífọ́júpọ̀ ìmọ́lẹ̀ àsùnbà pẹ̀lú òkùnkùn òru òun là ń pè ní galas alifájà rí ti yọ ṣùgbọ́n kìí ṣe pé ilẹ̀ tí ìmọ̀ ilẹ̀ ò tí ìmọ̀ débi pé a lè dára wọn àfáàbùlá ìlòsókò sí angolẹ́sì lùgbì nínú mọ́sálásí ilẹ̀ ò tí ìmá ṣùgbọ́n alfájà rí ti yọ aṣẹ́rẹ̀kú alìjìmàlì ìtumọ̀ ní àlàyé lákòótán tó kúrò Aisha radiyallahu anha mata kana nabiyyu sallallahu alaihi wasallam yusalli al-fajr wọ́n ni àwọn Aisha fún wa nírò nípa gbèdéke àsìkò tí ànábì sallallahu alaihi wasallam sọ́mọ́ ń kírun àsùbá فتؤكد أنه كان يصليها بغلة مبكرة يا عائشة في من الحديث بيبي النبي صلى الله عليه وآله وسلم وما في الصبح بغلة مبكرة وتيتي ما في الصباح حتى أن النساء اللاتي يحضرن الصلاة معه يرجعن إلى بيوتهن متلقعات بمروطهن ما يرفعن عاد من الغلس ببقاء غلام débi wípé àwọn obìnrin tí wọ́n ń jẹ́rí irun pẹ̀lú ànàbí sallallahu alayhi wa sallam ayé tí wọ́n ń kírun lẹ́yìn ànàbí sallallahu alayhi wa sallam kò sẹ́lì kankan tó lè dá wọn mọ̀ wípé lágbájá ọmọ lágbájá òun ni wúmù yìí kò sẹ́ni tó lè mọ̀ torí wípé wọ́n ó sálámọ̀sán ilẹ̀ sì àwọn ẹ̀kọ́ àti àwọn àlékún àgbọ́yé ẹ̀sìn tí a tún lè rí parí lọ hadith ní alákọ̀ọ́kọ́ istibabil musara'ati ila al-masjid as-salati qabla waqtiha afẹ́ kí àwọn èèyàn tètè mọ́ sálápáǹtìtì láti lè ti lọ sí mọ́sálásí ṣáájú kí àsìkò ìrun gangan tí wọ́n gbẹ̀rùn dúró ṣáájú kó tó tó tábà ti pẹ̀rún kò sí nǹkan tó kù ju pé ká máa lọ mọ́ṣáláṣí lọ tó bá ti gbọ́ pé wọ́n ti pèrún ká máa lọ ni pàápàá jùlọ ìwọ̀n àkọ́kọ́ fún sọ́lá sọ́fí wá ti gbọ́nà kó èsì sí àwọn ètò tí ni yóò wẹ̀ ni yóò múra ni yóò wọṣọ ni yóò kó máa ṣe àwọn ìkàwọn tí fífá tó bá ṣe yẹn kó máa yẹn náà fíìmù àtẹ̀nà fílà tọ̀ nígbà bá fi di pé àlùfájà àti tí ń ṣe fẹ́fẹ́ sí ọyọ̀ tọ́wá ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì kó stop irun kíámù lẹ́yìn ilé tí ó ṣe lọ ẹlòmí àlùfájà àti ìyọ̀ yóò tún máa yan sàájú lọ ilé kò sí nínú ìsìn tí àwọn sálàfù tí àlùfájà àti bá ti yọ kò sí sàájú kankan mọ́ rọ́kà àtà àlùfájà lóko àlùfájà àti bá ti yọ kò sí sàájú kankan mọ́ ó ti yé bá gbọ́gbọ́ ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì ìràsálámà torí pé ìyàwó àìṣà sọ fún ayé pé anábì sallallahu alaihi wa alihi wasallam tí wọ́n bá ti pèrún alákọ̀ọ́kọ́ gbèdéke àsìkò tó wà láàrin àsìkò tí wọ́n pèrún ẹlẹ́ẹ̀kejì àti ìkámà ó lè ka anábì ó ka àyà ọgọ́ta anábì ó tó pọ̀ tí wọ́n fẹ́ <clears throat> kí a mọ̀ sálápàǹtòdì láti dé mọ́ṣáláṣí eléyìí ó dáa púpọ̀ ó sì lóore ṣe sí ìmọ̀ gán jàmọ́ àbí ìmọ̀ gán rákẹ́lẹ̀ kejì àbí ráka rùkú gbàtí à ń tí wọ́n dìbìlẹ̀ kan ọmọ kan ṣubú bẹ̀rẹ̀ ó ṣubú débi pé mo sì gbọ́ lórí òun pé ó ṣubú torí pé ìmáàmù ti lọ sí rùkú ọ̀rọ̀ ó wá ń ó ń kòrò pé parí sọ̀rọ̀ wọ́n ti ń pa sí ń tìrì yẹn ó wò wá ní tó ti sọ̀rọ̀ lá tó bọ́dọ̀ pé ìmọ̀mù ti lọ sí rúkú báyìí eré tó sá tó sáwọ bí láti kó nalẹ̀ bọ̀ síbẹ̀síbẹ̀ náà kò padà bá ọlọ́run sọ lẹ́sà àníyàn rẹ̀ ṣùgbọ́n kò sí nínú súnà kí ẹ̀wọ̀n sáré wọ orí òun oní fàmà àdúrásún fàsọ́lù wà máa fàtàkùn fàtímú wà máa fàtàkùn fàsọ́lù èyí tẹ́ bá ti bá ẹ̀mọ̀ sí lọ èyí tẹ́ bá ti bá tí wọ́n ti kíkẹ́ tó sálámà ẹ̀ pọ́n padà wọ́n yíwọ́n bá sálámà dìde méjì ló bá ní bó ṣe ìrùn ọlọ́pàá mẹ́rin kò tìmọ̀ bó ṣe ṣe bí ẹ̀yọ̀kan ló bá ó ṣe ọlọ́pàá méjì kò tìmọ̀ bó ṣe yanjú ẹ̀ kọ́lá àdúrà tẹ̀jẹ̀mà ó ti torí pé mọ́bò tí ìsàlámọ̀ ní òwò bàdá ìsàlámọ̀ òsì bá jẹmọ̀ jẹmọ̀ náà ló ń bá ẹ̀nà ìtọ́pọ̀lọpọ̀ mọ́ ṣe tí ó ń mọ́ bá ti wà lórí àtàṣàgùdì àkíyàn tí mọ́ bá ń ka àtáyá táwọn ẹ̀bá tí wọ́n wọlé yóò tún ọmọdé àwọn ẹ̀mọ́ jẹun ẹ̀mọ́ jẹun ẹ̀mọ́ jẹun wọ́n ṣẹ́ta mọ̀ ṣẹ́ta mọ̀ ẹ̀sẹ̀ sùúrù ẹ̀sẹ̀ sùúrù àmà kí tiwa hádà jáàlùm bí súnnà àìmọ̀kan gbáà pẹ̀lú súnà èwo ní ṣe láti mọ́ ṣe ìkọ́ọ̀fà àwọn èèyàn tí wọ́n mọ́ bàjẹ́ mọ́ wọ́n ti bàjẹ́ mọ́ ọ̀rẹ́dì ìmọ́mù òdí ìsálámọ̀ ẹ jókòó pẹ̀lú wọn ẹ jókòó pẹ̀lú wọn báyìí ẹ̀yin náà mọ̀ kàtàyà ní ẹ ti bàjẹ́ mọ́ ó wà mọ́ dúró fáwọn ẹgbẹ́ ẹ mọ́ jọ ìwọ̀n ẹ mọ́ jọ ìwọ̀n ẹ̀jẹ̀ kan pọ́n láti wá dúró gbàgbàtà dó ẹmọ́ ti sá ẹmọ́ jọ ẹ̀wọ̀n ẹmọ́ jọ ẹ̀wọ̀n ẹmọ́ jọ ẹ̀wọ̀n wọ́n ti fẹ́ sálámù jáde ó ta ju mẹ́sàn-án yóò dà wọ́n dúró ó hàn náà wọn ní orí bàtà bá ń ta fọ́dún jama'a wọ́n ti bá jẹ̀mọ́ ọ̀rẹ́ ju wọn kan bárọ́kà ní tó máa imam eléyìí inú àwọn ìmọ̀ kan tó gbogbo òun lélẹ́yìí wá so kájìnà sílò àwọn ìṣesí báyìí gbogbo àwọn ìṣesí tó wáyé pé yóò máa ká aláfààní sóòsù kájìnà sí gbogbo àwọn tí tí mo máa sọ hadith ló jẹ́ hadith kan báyìí a sì odò sí àwọn síbẹ̀ so ìmọ̀ tètè dé o ó dá púpọ̀ nínú iṣẹ́ olóore tí èèyàn lè gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba pé ọlọ́run ìtì dì láti sínà fún mi ọlọ́run wọlá pé for the ẹni gbé sẹ́yìn rọrùn gan àbí rọrùn afáwà abúl hassan alhassan bin abúl hassan asọ̀fí nínú tàbíbù tàbí nínú hajjar askolani wọ́n máa sáàrù yẹwa wọ́n ni àfáwà alhassan bin abúl hassan albasari ọmọ hassan albasari ó ní òun lè ka 50 years fi mọ́sílì kúfà nínú mọ́sálásí kúfà tó ṣe wípé ìmáàmù ìmáàmù sáfù àkọ́kọ́ wọ́n sí lẹ́yìn òun tẹ̀kìbíratì ìran sáfù wájú for the last 50 years nínú mọ́sálásí ìgbìlọ̀wọ́sí <laughs> bẹ́ẹ̀ sáfù wájú falókì ìbàbí sọ̀fí àwọn alàkọba rẹ̀ wọ́n fún ní àlàjẹ́ sọ̀fí so hassan bin abin hassan albakuri almulakab bi sọ̀fí nítorí wípé for the last 50 years sáàfù wájú ní mọ́ wà pẹ̀lú pẹ́sẹ̀ ńlá ni Sa'id bin Musayyab àna Abu Hurairah tó fẹ́ ọmọ Abu Hurairah ìjọ tó fẹ́ kú wọ́n kọjú rẹ̀ sí kíblà oníkọ́mọ́ kọjú ò sí kíblà ó fẹ́ ìrìnlẹ́bẹ̀ẹ́dì wà lórí ààrẹ ààrẹ fún bọ̀tá ń sàkéèsì pé àsìkò tẹ́mì ìgbàlá rẹ̀ ti ń súnmọ́ wọ́n wá tọ̀nù ẹ̀ wọ́n gbé e. onídàárù ni ẹ ti nílẹ̀ ẹ má kọjú mi sí kíblà á náà la kíblà mi kọjú bẹ́ẹ̀ yí ojú mi sí kíblà orí kíblà náà mo wà only for the last 40 years ma azana munadin wa ma azana muazzinun illa wa adrakani fil masjid oni muazzinu pe ori láyé for the last 40 years àbí kó bá mi wọ́n sabi muazzin en tí ó pe ìrun pe pe ni haki yi o ndo le ko de mọ́sálásí for the last 40 years oni muazzinu pe ori nu mọ́sálásí àfi kó bá o nínú masjid se mo pe yẹn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore ni ó ti kó fa rẹ̀ tayatul masjid pass mark sunna qabliya pass mark la yazalu al-abdu ha fi salati ma dama annahu muntaziru salah ayibe ko ẹ̀rù ń bẹ lórí ìrun nígbà wà lórí ìjókòó tí wọ́n gan in retí ìrun láadáa pé ó o lọ wájú sẹ̀rọ̀ pé túmọ̀ by default pass mark àìbẹ́ẹ̀kọ́ àtàwọn ọṣẹ́ olóore tó pẹ́ fúrú tàmìdá tààlìlá ìtùfà yóò tún máa ṣe lọ for the last 40 years àjọ wọn mọ̀ sí o àtàmọ̀ ọjọ́ ọkọ̀ àmọ̀ ọjọ́ ọkọ̀ ọ̀run àmọ̀ ọjọ́ ọkọ̀ ọ̀run àwọn àlúmọ̀ ilé àwọn àlúmọ̀ kátàmọ̀ gẹ́rùn àwọn ìsáàlúmọ̀ sáà fúwájú ìlàmọ̀ rahimahullahu ta'ala onínú hadith yìí afáà Salim al-Hilali wọ́n ni istihbabul musara'a kámọ̀ sáré anábi sallallahu alaihi wa alihi wa sallam sọ wípé law alima an-nas tó ẹ káwọn èèyàn mọ̀ ní kí ni ọlá tí ń bẹ ní sáàfù wájú àti ọlá tí ń bẹ mọ̀ rákòrò wọ́n dìjẹ̀ wọ́n lọ fàbọ̀ à kódà kó jẹ́ kí wọ́n mọ̀ arákùnrin báyìí àà nígbà gbogbo bá àà sáfúwájú sáfúwájú sáfú tá a mọ̀ tó lóore jù fáwọn obìnrin oní sáfú ẹ̀yìn èyí tó burú jù fọ́kùnrin sáfú ẹ̀yìn èyí tó lóore jù fún ọkùnrin sáfú wájú èyí tó burú jù fóbìnrin ní sáfú kí ni o ní sáfú wájú salam so kájú yẹn ju láti kúrò nínú jàmá sáfú ẹ̀yìn láìsí obìnrin sọ́lọ́sọ́lá ìsìbáàbù ìkọ́mẹ̀tì sọ́láti ìfàjìrì awwal waqti bilgala nínú hadithi agbọ́yìnbà yìí pé wọ́n fẹ́ fún wa kí a mọ̀ fírùn alfàjìrì ní awwal waqti torí pé awwal waqti yẹn àsìkò gálàsì náà ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sí àbá ṣépùfẹ́ ní sọ wípé alfajari alfajari kìí ṣe pé ẹ̀kan náà ni alfajari ọyọ yọ́ mọ̀ yọ bọ̀ ní yọ́là kẹ́rẹ́ tó àmọ́ expand tó mọ̀ expand tó mọ̀ expand ìfẹ́lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọdún àwọn tó tó ti pẹ́ sẹ́yìn nígbàtà wà ní ìgboro tàbíkò wá sí ìgbà àwọn jẹmọ́ ìrètí kí ń jáde tí wọ́n á kínú fún wọn ní ìjáde bàtó di 10 minutes to 6 àwọn sẹ̀mọ́ wọ́n gbẹ̀rù dúró láti gbẹ̀rù dúró wọ́n kírun wọ́n sálámà ìmáàmù wà lẹ́nu ọ̀nà ìmáàmù bá kírun pàdé wá kírun tán wà ní sọ̀mù àsáwà lẹ́kùn ogun ẹ̀yìn jẹ́mọ́ pẹ̀lú ògbọ́ ọlọ́run irun tẹ́ sí ààpù kí o tó rẹ̀ nírun o ni máàmù yín ni èsì ìsáláìmọ̀ kan ní ìsáláìmọ̀ kan ẹni pé mo tó náà lẹ́ti fi mí ṣe ìsìtọ́ tí mo ẹ̀yìn náà lọ́dọ̀ kéèkì wá ṣe ìmọ̀mù yìí nígbàtà ẹ̀dì wá fi mí síbẹ̀ ń pé ẹ̀kẹ́ mọ̀ yìí pé mo gbúdọ̀ dọ̀rúurú ni kí n mọ̀ nípa bí ìbá tiẹ̀ mọ̀ kankan mí dọ̀rúurú ni kí n mọ̀ nípa ìrun tí ẹ ní kí n mọ̀ ṣàkóso rẹ̀ lọ́dọ̀ sí mo àmì gbogbo yín ẹbọ́ ta àti àgbà àtọ́mẹ́tì àbá wọ́n ni nígbà tó pe irun ó yá wá pè ká mọ́ wá ẹsẹ̀ wàá wọn èyí tá a kí ọlọ́run ọgbà ṣùgbọ́n ìtẹ́ ọgbọ́n kí òun sí náà fìlà jẹ̀mọ́ rẹ̀ torí pé wọ́n lè fi ọjọ́ ìyàwó di nítorí náà gbogbo ibi tó bá fi wá há nínú ẹ̀sìn kárí pé akátò báyìí bá ṣe mọ́nà mọ́nà tó ń rárá kìí ṣe báyìí báyìí ló ṣe ẹ̀tọ́ ṣe báyìí ló ṣe ẹ̀ká ṣe so kọ́lọ̀ ọba àlejò lágbófo wá ṣe fún gẹ́ eléyìí mọ́ ìṣẹ̀lẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí tí a bá rí àwọn jọ̀mọ́ tí wọ́n jẹ́ olùkanjú ta ó ti lé tẹ̀jú now táàlì fàjáre ò bá yọ ní títò club because ó kírun láìsọ àsìkò ní ó kírun lásìkò ní títò ká ní òkè àlfàjáre yọ ní 6:15 ìgbà tó wá yọ ní 6 o'clock Imam ò sí ìdè ní that exactly 6 o'clock ó ti bí títò sí wọ́n lọ́gbà ẹjá kírun ẹjá kírun ẹjá kírun náà ẹjá kírun ọjọ́ ń lọ ìbéèrè tábìlì ní pé tó wáyé pọ́jọ́ yẹn àlfàjáre 6:20 lọ́yọ́ ọ̀nà lọ́dúnṣẹ́ ó torí pọ́ bẹ́ẹ̀ lọ́dúnṣẹ́ ó fagilé ìrún àbí àbólọ̀ kí inú mọ́tò láàrin èkó wọ́n mọ̀ kí ìrún mọ́tò ìrún àṣùbà lọ́mọdé dáná ọ̀rọ̀ ẹ̀lẹ́ kó gbé pé kò bá ṣe gbé ẹwà sí ìṣirè kẹ lọ rẹ̀ ìdílé síbẹ̀ kẹ ẹni ọlọ́wọ̀ bá yín sìn àwọn èèyàn wà báyẹ̀ o wallahi mo ìrìn gbé mi lọ sí mo lọ sọ́dọ̀ ẹnìkan ní Ìbàdàn láwọn ọdún kan sẹ́yìn mo mo wá pàdé ẹnìkan bẹ̀ precisely lọ́yà ṣífù mo lọ sílé ọ̀dọ̀ wọn wọ́n complain pé àwọn ní láti gba abẹ́rẹ́ oyin mo wá lọ treat wọn mo wá pàdé ẹnìkan bẹ̀ ẹni àwọn sọ fún mi pé olóhùn wá gba olóhùn wáṣẹ́ olóhùn wáṣẹ́ lòun wá rí lọ́yà ṣífù gbàyẹn náà wà ní mínísítà wá ní iṣẹ́ àwọn tó ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ oníṣẹ́ tó ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ní wàlláhì ó lóun fi ọlọ́run bá búra ó ní aago méjì gèrègé ọ̀sán ló tó máa ń fi hàn sókè ló fi rí sáì ẹgbọ́n tí mo wí ẹ̀gbọ́n tí mo sọ ohun aago méjì ọ̀sán ni yóò tó kírun súfì aago méjì ọ̀sán èkó ni o èkó ni náà ni o èkó lé èkó ni náà aago méjì ọ̀sán ni ó fèrò súnfì yọ wà á jàn pẹ̀lú zohor mo ní òtún ti àlátàrí náà kó ti dáwó tẹ̀kìdìr kó tún fìlú náà kún ó lò wá iṣẹ́ yẹn fún ìjọ ọdún kan ó lọ àwọn pé a ikú ògbùdọ̀ kámi mọ́bí tí mo wà mo sòfò ayé torí pé àsìkò tó máa kú ònílé àsìkò òun ò tí ì tó àsìkò tí ìrún ọba sí àsìkò òun ti lọ so ó ń rí zoom sí ibi iṣẹ́ gbàrà yóò wà ní the system yóò mọ̀ monitor traffic ọjà export and import exportation and importation yóò dò sí the system báyìí mọ̀ monitor rẹ̀ títí títí títí ó bá di one thirty ó máa ní break one hour lọ́sàn-án so break one hour yẹn wọ́n ti di two thirty yóò padà sí ọ́fíìsì kí àwọn ọba lọ báyẹn ó dẹ̀ lówó gidi ó gbowó but ẹ̀sìn ẹ̀sìn kí ni o ó laná ẹ̀sìn rẹ̀ ni ó forí fọ́ àgbọn ẹ̀sìn ẹ̀ ló ń bàjẹ́ ọgbẹ́ àwọn ah, òní mọ́ bá lọ báyìí o iṣẹ́ ìgbìyànjú àlùbáríkà yes ìgbìyànjú àlùbáríkà olóògbówó ògbówó gidi ah olùbọ̀ tó wà conscious of Islam wọ́n dẹ̀ wà conscious of Islam àkọ́ wà conscious of irun tó wà conscious of irun pé ara ó ní ọgàn pé ẹ́ ṣe ń ṣe báyìí ọjọ́ méjì ò ní survive tó fi fìwé lẹ̀ pé tọ ẹ̀dàpọ̀ lè jíṣẹ́ mọ́ so alimuhi àwọn èèyàn wà báyẹn tó yẹ pé inú mọ́tò lẹ́yìn òdì máa kírun bí sáà máa ń sọ́lá sọ́lá mọ́ èyí tọ̀rọ̀ yẹn lè tó gbé àwọn táà ń gbé lákùrẹ́ náà sí ibi tó yá nǹkan kò sí wà láti àtìlájò àtọ́lọ́mọdé kò sí wà so téèyàn wá rọ́hà fún ẹ̀sìn ẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ ó fifty thousand naira ní three bedroom flat ṣùgbọ́n gbogbo àdúgbò yẹn pátápátá ṣe bá fẹ́ lọ kírun ẹ̀rìn níbi three hours ṣe tó ní mọ́ra sí ó dẹ̀ rí nìkan jẹ́ pé kó o kúrò nílé kó bá sí mọ́ra sí ni ìyẹn wá fifty thousand naira lọ́dún ó bẹ́tà kó gba ó ní one fifty thousand naira lọ́dún yẹn torí pé ìyẹn wà akrob sí mọ́sálásí ju oní fifty thousand ṣe pé bí ìrìn two hours ni wàá rìn kó tó wá sí ìjọba ibi tó fẹ́ bá dé sí sáwọn mùsùlùmí aládùúgbò yẹn gbogbo àwọn nǹkan yẹn ó máa ń jẹ́ kí èèyàn ní consciousness of religion ẹ̀sìn tí èèyàn bá ń ṣe èèyàn ó jìdìrì mọ́ èèyàn ó sì máa ní ìfura mọ́ ipe àsìkò olóṣì tó àwọn èèyàn tí lọ mọ́ sí ó máa rí múrú àwọn èèyàn àwọn student àwọn ikọ̀ ó máa lọ láà àsìkò olóṣì tó àsìkò olóṣì tó gbogbo àwọn nǹkan wọ̀nyí àgùdọ̀ fọwọ́ kékeré àgùdọ̀ tí mú so ìkọ́nà ti sọ̀lá àti ìfàjírí awal alwọ́pti bengala káàdì ti kírùn pẹ̀lú pé gala ti wà níta bákanáà jawazi ti yá ilẹ̀ nìta alimọ́sí nínú hadithi arigbọ́yé ń bẹ̀rí pé ìgbàláàyè wà fáwọn obìnrin láti wá sí mọ́sí pàápàá jùlọ nígbàtí fìtínà ò bá tẹ́kẹ́ ní ohun tí ó bá sí wàhùdúrù sọ́láàtì fi ha máa jama'ati musulmi àwọn náà lè jẹ́rì ẹni wọ́n wá kírùn pẹ̀lú àwọn musulmi bí ṣúrú ti ṣẹ̀ríyà pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tí òfin ṣẹ̀ríyà tó làkalẹ̀ ẹlẹ́kẹrin alhírisù alàtàtàtùrì wàhádàmì ìdìhárì jùzín an yi ìsojú kòkòrò kí àwọn obìnrin kan máa bo ara wọn a rí nínú hadithi àrígbọ́yé ìpè wọn ó wà sí mọ́sálásí mutalafiat lẹ́ni tó ṣe wípé látòkè délẹ̀ asọ́mù wọn dẹ́dẹ́ nǹkan kan ò sílẹ̀ nínú ara wọn pàápàá àbòtulẹ̀ kó mọ àrígbọ́yé nínú hadithi ṣùgbọ́n lónìí a rí wípé àwọn mọ̀sáájì wa ó ti di beauty contest center ó sì ti dáwọn èèyàn ti ń tákà pàfúùm wọ́n ti ń tákà zina wọ́n ti ń fọ̀sọ́ hàn wọ́n ti ń ta ọ̀ṣọ́ ní ọ̀fẹ́ láyọ̀ mẹ́sànlásàlámù gbogbo aṣọ tó bìnrin báwọ̀ tó jẹ́ ọ̀ṣọ́ nínú ṣẹ̀rí àṣọ ṣẹ̀rí àní pé kó ṣe kí ni o kó gbé jẹ́ ìbába rẹ̀ kó gbé fi ọ̀ṣọ́ rẹ̀ wala fi hàn ilá mọ́ zọ́harọ̀ minha àyàfi eléyìí tó bá hàn fúnra rẹ̀ yàtọ̀ wà láàrin zọ́harọ̀ àti azharọ̀ ìkan fílù lazim ìkan fílù tààdì onìkan zọ́harọ̀ ó hàn fúnra rẹ̀ òun náà ni in tó sọ wípé láyún kí ń sẹ́tùrùhú in tí ó rọrùn láti kọ́bà kàtúùlì ha ẹgẹ́ bí gíga obìnrin bóbìnrin ti ga kò sí dá sọ́dọ̀ wàkọ́sìrì ha bóbìnrin ṣe kúrú sí kò sí lásọ̀bù torí pé nínú jẹ̀lìbáàbù á ti rí báyìí ó ti yé pé ẹni yìí kìí sí èyàn gíga ẹni yìí kìí sí èyàn kúkúrú á ti rí sísanra kò sí lásọ̀bù kò sí jẹ̀lìbáàbù lè bo sísanra obìnrin yóò mọ̀ pé ẹni yìí ẹni tó sanra ni ẹni yìí ẹni tó tẹ́rẹ́ ni ìyẹn ni wọ́n ń sọ ìlàmọ́ zọ́harọ̀ mi náà ó hàn ó yọ fúnra rẹ̀ tàbí ó fẹ́ gbé nǹkan aṣọ tó wọ̀ sísàlẹ̀ jilbab aṣọ yẹ́ kàn ara yọ kékeré nísàlẹ̀ ilé ìzọ́harọ̀ ó hàn fúnra rẹ̀ ní ṣùgbọ́n lè tó fi hàn yẹn àzìhárọ̀ nìyẹn ìwọ ló fi yẹn hàn síta sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ní wala yadribna bi arjulihinna liyu'lama ma yuqina min zinatihinna atubu ila Allahi jami'an ayyuhal mu'minuna yadribna bi arjulihinna li yu'lama ma yukhfina min zinatihinna ọlọ́ni àwọn obìnrin tí wọ́n bá lo ọ̀ṣọ́ ẹ̀gbà hmm, kalkal tí wọ́n bá lò ó sẹ́sẹ̀ ìtàwọn obìnrin máa ń fi sẹ́sẹ̀ ni wọ́n pè ní kalkal ẹ̀gbà ẹsẹ̀ tán bá lò sẹ́sẹ̀ ọlọ́run ní ká fẹsẹ̀ jan ilẹ̀ ká má fẹsẹ̀ janlẹ̀ fọ́mọdún sororo ni yóò lábẹ́ máa yọ sí ìnà ní ìdínà nínú ká mọ́ bá a mọ̀ wípé wọ́n fi ẹ̀ṣọ́ pamọ́ síbẹ̀ tí ẹ mọ́ jẹ́ side attraction fún àwọn àjáni tí ò ní bùkátà sí ẹ̀ṣọ́ wọn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó pàṣẹ wípé tí wọ́n bá ti lo ẹ̀gbà fẹ́fẹ́ kán mọ́ fẹ́fẹ́ jẹ ilẹ̀ tí ọlọ́run ọba yẹn ni ó wà á sọ wípé tọ̀ wọ́n lè máa ṣe ara lẹ̀ káàkiri abadan inna allaha la ya'muru bil fahsha ọlọ́run bá kìí pàṣẹ ìbàjẹ́ kò sì ní pàṣẹ ìbàjẹ́ láíláí ọlọ́run bá subhanahu wa ta'ala ó pa àwọn obìnrin láṣẹ ètò wọn bò gbogbo ọ̀ṣọ́ wọn pátá ọlọ́run bá subhanahu wa ta'ala kò fi tàbárù dùrò yín ọkùnrin alẹ́kọ́sẹ́ tákọ kakọ́sẹ́ sí kakọ́sẹ́ sí alẹ́kọ́sẹ́ síwájú alẹ́kọ́sẹ́ sẹ́yìn ṣùgbọ́n ọlọ́run bá òkúta bá rújù kò fi ròyìn wa àwọn obìnrin ọlọ́run bá ti mọ̀ wọ́n pé ìpìlẹ̀ ní wípé obìnrin òṣèkí ni o obìnrin ó sọ̀sọ̀ obìnrin òṣèkí ni o yóò sọ̀sọ̀ àwọn àtọ̀sọ́ 5 and 6 ni wọ́n àdẹ̀sọ wípé kẹ mọ́ ṣe ṣẹ̀rẹ́ ìsìláàmù ní kẹ ṣe kò sí wàhálà ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ṣe sílẹ̀ ṣe o ẹ̀gbúdọ̀ kọ́ báyìí ẹlòmí yóò lu imú rẹ̀ kò tó ní bojú kò ní lónìkọ́ọ̀bù tó bá ti lúmú lọ lónìkọ́ọ̀bù ẹ̀ tó dà ó lè lu 45 in tó orí olú bọ̀tàwò fẹ́ ṣe kí ni o àfẹ́rí obìnrin àtọ̀ṣọ́ wọ́n ṣe kí ni o wọ́n lẹ̀ papọ̀ gan ẹmọ́ àwọn obìnrin àwọn obìnrin kèfèrí ẹ̀ tẹ́ bá wọ public basin tẹ́ bá ń lọ

ó ti ẹ̀sáyà tó yóò tún sí èmì náà ọlọ́run bá sọ wípé àwọn àmọ́ yóò náà ṣàfòfin ìfẹ́lẹ̀ yẹ̀ tí wọ́n wọ́n fi ní ṣùgbọ́n ní ọ̀rẹ́ ìrìn òbí táàlẹ̀ ń sáàfìdì sọ́dọ̀ ọlọ́run obìnrin ẹ̀ ń sáàfìdì obìnrin sọ́dọ̀ ọlọ́run ẹni ẹgbẹ́ kò lè dá dúró láì lo kò complete àfi kó lo powder kó lo pápá lò kó lo pancake kó lo pancake gbogbo ẹ̀ ni ó ń dùn ọlọ́run ní só lẹ́wà ń sàfihì sọ́dọ̀ ohun ọlọ́run àbà wọ́n wọ́n fi kìtọ́ ní rẹ́rì mùbí tí ẹjọ́ bá tún pa ohun àti èèyàn papọ̀ tọ́bá ní kó rojọ́ àsùnkó rojọ́ ni ẹ̀wọ̀ ọlọ́run ti mọ̀ ọlọ́run ti mọ̀ obìnrin tán orítorí náà gbogbo àwọn ọ̀ṣọ́ yẹn ṣẹ̀rí àrùn ní tẹ́mọ́ ṣe ṣùgbọ́n bí lọ́wọ́ bí ti ń ṣẹ̀rí ìyà òfin tí ṣẹ̀rí àti dèyí òun náà ni tọ́nà àfáwa Dr. Buwef Hafizahullah wọ́n ní wípé wọ́n bèèrè lọ wọ́n dọ́kọ̀ wípé ṣé tóbìnrin bá ń múra tó lè jẹ̀lbáàbù ṣé obìnrin tó lè gbé báàgì tó gbé kọ apá kó wà níta jẹ̀lbáàbù ẹmọ díjẹ́ ti sọ dọ́kọ̀ ní pé ìpìlẹ̀ ó ní pé báàgì tóbìnrin gbé compliment ló jẹ́ fún ìmúra tí kò clear ìmúra tóbìnrin mú aṣọ tó wọ̀ báàgì tó fi lé final check ni finishing touch ni so báàgì yẹn gangan fúnra rẹ̀ ọ̀ṣọ́ ni al'asinu fi zina àtẹ̀rùtíyà kọ́ ìdàrí ni ìpìlẹ̀ ọ̀ṣọ́ ni pé àtàfẹ́ rí tò nínú jẹ̀lìbábà rẹ̀ yẹn náà gbé e kọ́ apá rẹ̀ nínú jẹ̀lìbábà tẹ́ẹ̀rí bí wọ́n ṣe pariwo wọ́n pariwo kò tẹ́wà lọ́rùn ọlọ́run ọba ṣùgbọ́n àtàrà yóò bá wa rọ ọkàn yín o ẹgbẹ́ ẹ̀yìn àti tàbárùjù ẹ̀ẹ́pẹ́ gàrí yín o ẹ̀rí wọn lè sàmí àwọn ọkùnrin tó bá wọ́n sàmí mẹ́sàlá sàlámà so ṣéèkù wa dr buwe hafizahullah wọ́n sọ wípé báàgì obìnrin ara ẹ̀ṣọ́ rẹ̀ náà ni ìtọ́lọ̀wọ́n bá sì tọ́ ní pé kán má fi ẹ̀ṣọ́ wọn kán má fi hàn eléyìí nínú àwọn nọ́pọ̀ tí ó yẹ ká emphasize torí wípé àsìkò tá a wà yìí ìdákẹ́ àwọn olùmọ̀ ẹ farabalẹ̀ ìdákẹ́ àwọn olùmọ̀ ìdákẹ́ àwọn àfá ẹ̀sìn lórí lẹ́wù gbèdéke títà bá rújù àwọn obìnrin lọ ń sìn ìdákẹ́ wọn ó ń jẹ́ kí àwọn obìnrin yẹn mọ́ lérò wípé à eléyìí náà ò sí ìtakẹ̀sí eléyìí náà sì wà within the limit of religion ó sì wà láàrin kò tí kò tí kò tí lẹ́yìn ọdún léyá nígbà tá wọlé tá parí ìdájọ́ ọdún léyá mùdírù sọ̀rọ̀ kan níbí ọ̀rọ̀ yẹn ni òrùn fáwọn èèyàn ṣàkíyèsí ẹ̀ tẹ̀síìrì tó tẹ̀lé ọdún léyá nígbà tá resume tán tẹ̀síìrì friday àtàwọn ìtàmọ́ṣe mùdírù ní ọdún ló kọjá yìí o àwọn ìyàwó àwọn ustaz pẹ̀lú oníranran àgbápò nìkọ́ọ̀pù yes wọ́n sọ níbìbà tẹ́ ẹ bá rántí kò sí nǹkan tó fàájú wípé ṣe mọ̀ wípé tó fún ní bá dára wípé a ah, ọkọ̀ mi ustaz tó wá múra kan ó lo jẹ̀lúbáàbò ó lo kìmọ̀rù ó lo everything but ó wọ aṣọ tó jẹ́ wípé ọkọ rẹ̀ gangan fúnra ẹ̀ tó jẹ́ ṣèèfì yẹn tó jẹ́ ustaz yẹn kò fá padà pé ah, ya alágbájá gbólódà gbàgbé mo ń lọ ìgboro ni àìrọ̀ ò lè jáde báyìí padà sínú ilé lọ fúnra mú tí àwọn ustaazu yẹn àwọn mọ̀ṣàyíòkì yẹn àwọn ṣìyíòkì yẹn tí wọ́n ń jẹ́ ọkọ̀ umat àwọn mùmáàtì yẹn náà bá lè pè wọ́n sákìyèsí sáájú kan tó kúrò lé ṣẹ́rò pé ẹnìkan tó kàn jọmọ́ ní pé tó ẹ̀ṣẹ̀ wọn láwálì tìdáyí kan yóò wá sọ fún ọ pé intanẹ̀ṣẹ̀ ìjọ́ ọ̀rọ̀ pé àti ló ń sọ tó bá tó tó bá yẹ tó etí mo ṣe bóyá tako ẹ̀sìn àfà lọ́pọ̀ mi bí kì jẹ́ wípé tí ẹ rí obìnrin wọ́n ní ìdí check and balance wọ́n ní ìdí check and balance ó ti yé ẹ̀ẹ̀kan ní àwọn tí ẹ̀ nímọ̀ wọ́n ràn tẹ́ bá wọ́n ràn ní abẹ́ ẹ̀sìn wà láìwọ́ pìnyìnkì wọ́n pìnyìnkì ó mùdírù sọ̀rọ̀ kan ó ti pẹ́dẹ̀ tó bí oṣù mẹ́sàn kan sẹ́yìn báyìí wọ́n sọ̀rọ̀ wípé ẹ́ẹ̀dì pàwọn ọmọ wa ní ìsìn báyìí tó bá ti ń lo tó bá ti ń rántí mọ́rù báyìí ó tún wá ń sún lọ ó ń sún ó tún ń sún sẹ́ẹ̀dì bó ṣe ni pé kó wà fàtfàt ó gbúdọ̀ free kó fún ìdáda nǹkan tó gbúdọ̀ wùkù mọ́ kó lẹ̀ mọ́ ọwọ́ nígbàtẹ́ wá sún tẹ́ẹ̀rán jẹ̀lìbábà apá jẹ̀lìbábà láti bí síbí ó wá lẹ̀ mọ́ yín báyìí ẹni design irú design ìyàwó nìyẹn design fún alọ́tàbàrù olórúkọ méjì ẹlòmí ó ṣe tí ó dẹ̀ ní mẹ́fẹ́ tàbàrù jù ní bọ̀ tí ò bá ti sí ẹni tí ó pè wọ́n sákìyèsí ó ti yé ẹlòmí ó lè jẹ́ pé aṣọ lásán ó ti ṣẹ̀ ó ti ṣì material jẹ̀lbáàbù yẹn náà ni but wọ́n máa sí ìṣẹ̀ débi pé yóò sùn ẹ́dìta bí bí ṣe free ibi òṣè kí ni o kò free bẹ́ẹ̀ wọ́n lè kó rọ́bà sí ìmí lè jẹ́ rọ́bà ìmí lè jẹ́ elastic fún òkè sí gbogbo ẹ̀ tí ẹgbẹ́ tó bá fà báyìí yóò tún padà sí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọ́n lọ́ọ̀nù tó sì ń dọ́rọ́ bí nǹkan àbá tabarruj ni tabarruj tí ìdí olùgbàgbọ́ òdodo ó dìgbà tẹ bá tẹ ìfẹ́ ẹnu kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ ẹnu títí ẹ eré táǹsá ni pé ká mọ̀ sọ̀nà òun ká tó wà nìdán náà ábà kò sẹ́ni tí ó pé nìkan àti ò nífẹ̀ẹ́ ẹnu wàláhì kò sí kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ ẹnu tiẹ̀ ṣùgbọ́n èyí tó dáa jù ó an yakuna lahum al-khiyaratu min amrihi wa man ya'si Allaha wa rasulahu faqad dalla dalalan mubina tọ́lọ̀ ọba sọ onímọ̀ káàrin ni mùmìnì kò tọ́ fún mùmìnì kan lọ́kùnrin wà láàmùmìnà tí àti mùmìnà kan lóbìnrin ìdá qada Allahu wa rasuluhu amra ọlọ́run àtànábì wọ́n sọ wípé bọ́rọ̀ ìṣe ni ó àyíyákùnrin láwùmù òfin ọlọ́run ah, ilé bọ̀tá ilé mi lè ṣe ilé mi fẹ́ ṣe mi lè ṣe ilé mi fẹ́ mú mi ní mílẹ̀ ìyẹn máa mú ní àmòrìyí nínú àṣẹ tọ́lọ̀wọ̀n bá àlefẹ́ ọlátàrẹ́bì ti kọ̀kú gbogbo ti rí ní wọn mọ̀ yá sí lọ àwọn rọ̀sọ́lá ẹ ń bá ya pa ọlọ́run àtàrẹ́bì pàpàdé dọ́làdọ́lá làmòdìmọ̀ ó ti fojú hàn ní fojú ó ti sọnù ní ìsọnù tó kí ni ó tó clear tó fojú hàn so ká má dákẹ́ lórí àwọn sàbàrùjá tó ń ṣẹ́yọ láàrin àwọn ọmọ wa obìnrin tá a bá ti rí lójú ẹsẹ̀ ká ilé ìfitna nìkọ́ọ̀bù tó lò yìí nìkọ́ọ̀bù fìtínà tù ní o nìkọ́ọ̀bù yìí tún bùkátà nìkọ́ọ̀bù míì o ẹ gbọ́dọ̀ mọ ṣọ́ra ṣe àwọn tí wọ́n ń tàwọn aṣọ yẹn fún yín odò ń gbárèrè tiwọn náà lọ gbogbo àwọn nìkọ́ọ̀bù nǹkan kan wọ́n fi bí design kan wọ́n fi sí wọ́n fi ṣe plate wọ́n lè ṣe sí lẹ́gbẹ̀ẹ́ kó o tó lo nìkọ́ọ̀bù tó bára kọ́kọ́ túnú páálí gbogbo ara ìdásíkò nílẹ̀ wọ́n lè fi kíní kan yedeyede kan sí tíwọ̀gbọ̀n onímọ̀ ìta ni wọ́n tọ́tọ́ gáà fún ẹwà ẹwà ẹwọ́ ní kíní yedeyede àṣùwánlẹ̀ ní rí ìdèdè ah, mẹ́mbẹ̀ ẹja ọgbẹ̀ fúrò ń bẹ̀ ẹja fúrò ń bẹ̀ gbogbo nǹkan ní sábà ní àwọn glove táwọn ohun mọ̀ wọ̀ kò kí ní fúláwà lẹ́yìn wọ́lọ́ọ̀hì yìí tí fúláwà ń bẹ̀ glove ò ní ní kíni ò ní ní fúláwà ṣùgbọ́n ní ìsìn gbogbo glove báyìí flawanchi gbogbo ẹ̀ nísìn flawanchi ni gbogbo glove ní ìsìn ó ti wá di nọ́mà pé aslu ni pé kí glove ó dé kí ni ohun ọlọ́run ṣàánú àwọn obìnrin ní ìdébí pé wọ́n bá ra glove tó bá ní flower wọ́n máa take time wọ́n á dẹ̀ tu gbogbo flower kúrò ń bẹ̀ ẹlòmí ò lọ rán bí aṣọ kan yóò ràn mọ́ yóò fi lẹ́ẹ̀ ẹlòmí ò dorí ẹ̀kọ́dò ibi sáàyẹn àtẹ́lẹwọ́ ló máa fọ́ọ̀lù sí kò ní fọ́ọ̀lù sí ẹ̀yìn ọwọ́ fi rọ́rọ́ nínú tàbárùjù torí wípé wọ́n ń sá fún tàbárùjù lẹ́bù tí àwọn obìnrin fi ṣe tàbárùjù lásìkò ta ẹlòmí ó wọ jẹ̀lì bábá ó tó bá ti ń lọ báyìí ẹjọ́ kí nìyẹn náà kí la fẹ́ fi yẹn ṣe obìnrin míì tó bá lọ yóò mọ ká aṣọ máa ra hábà tó yẹ pé ẹwọ́sọ ẹwọ́sọ gan bí ìgbà tẹwà wọ́n hù náà ni obìnrin yóò mọ ká aṣọ mọ́ra wọ́n rán jẹ́lì bábà mi báyìí yóò fún mọ́ra ìfúnfúnfún ayé jẹ̀lì bábà kan ní jẹ́ bẹ́ẹ̀ jẹ̀lì bábà kan ní jẹ́ bẹ́ẹ̀ ìfúnfúnfún ayé táì kan náà tún mú tí ó lẹ̀ mọ́ra tí ó wà fún pépépépé ilẹ̀ fẹ́ gbà ń bẹ̀ ilẹ̀ fẹ́ gbà ń bẹ̀ tàbá rúùjì lọ́tún lọ́sì ó ti wá di pé à táwọn èèyàn máa fọwọ́ lẹ́rán fún yín ó ti káwọn èèyàn máa fọwọ́ lẹ́rán àwa ò ní fọwọ́ lẹ́rán o máa ń rọ àmì kò kó yí pẹ̀lú kíní o pẹ̀lú ọwọ́ rẹ̀ ní ẹ̀yin télọ̀ tẹ́ ń bá wọn rán aṣọ fìtínà tù ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ní ọ̀sẹ̀ tó kọjá àjọ friday tó kọjá mo ra khimar kan lọ́dọ̀ ìkan àwọn kùmáàtì tí wọ́n ta khimar wọ́n á ní à mo ní khimar yìí à ẹ̀sẹ̀ ní kéèyàn fi lè rán jẹ̀lì bábá o múyàwá nígbà àbú òdì bí ẹ ń wò tó ń dán tó ń sáìhùn ojú rẹ̀ gangan ni ìgbà wá ojú rẹ̀ nọ́mà ṣùgbọ́n òdì yẹn ó kọ bí mọ̀nàmọ́ná bí glossy ni o <clears throat> bí glossy nígbà tí tí ó mọ shine tí ó dídán rẹ̀ ó ta ń sú aṣọ sí àbá sàlámù wẹ̀ níbo ṣe ń dán àwọn sábẹ̀ ṣe aṣọ síbẹ̀ òdì ni ẹ́ ojú ẹ̀ gangan ó nọ́mà ó kúl tẹ̀mọ̀ pé òdì yẹn làwọn síta mìíràn ẹ mọ̀ tí ẹ̀kẹ́ ara yín o bẹ́ẹ̀ bá sí lábẹ́ tó lè ṣe páì ẹgbẹ́ gbogbo tẹ́ bá ti wọ̀ náà ó mọ̀ wò ó ràn pé ah wọ́n tà ti ń sẹ̀sìn wọ́n tà ti ń sẹ̀sìn wọ́n tà ti ń sẹ̀sìn kọ́ ẹ ṣe dáadáa ṣe kí ni o bẹ́yìn bá jẹ́ méjì tó sáti funfun gbogbo àwọn tàbárù jù display tẹ́tọ̀ mọ́ display ránú nonsense ẹlòmí o mọ́ kápọ̀ mọ́ra yóò kásọ̀ mọ́ra báyìí ni gbogbo ekisi ìdí lẹ́mọ̀gbọ́n ta hajji musiba musiba ni kí lẹ́fẹ́ sọ láyé dà gan kí lẹ́fẹ́ sọ ayé dà wọ́n ní kẹlò jẹ̀lìbábà kó bọ ara yín látòkè nílẹ̀ kó dẹ̀ fẹ̀ kó fírì lẹ́lẹ̀ bá ti lọ dáàbò nígbà ìsìn yóò mọ̀ ká sọ mọ́ra ni kí ló dé wọ́n fi ṣe yín ni kí ni wàhálà yín ẹfẹ́ bayé jẹ́ ni àbẹ̀fẹ́ fún àwọn tí wọ́n tún bayé jẹ́ sọ́mà ti ní ẹlò jẹ̀lìbáb ẹlò bọ́lọ̀wọ̀ bá ṣe ní kẹlò kẹlì bàgbáradá ni kì í ṣe wípé kẹlò gẹ́gẹ́ bí ìfẹ́ ẹnu yín ṣe fayín láṣẹ pé kẹlò ó ní wọ́n ń sọ yìí àwọn ìyá yín àwọn ìyá wa tán bá lọ kí àsùnbà wọ́n ní aṣọ tán bá wọ̀ ẹnìkankan ò ní rí ìhòhò wọn ẹnìkankan ò ní rí ìkankan lára wọn pé à ah, ibi báyìí ó yọ ọlẹ̀ obìnrin míì àti glove jẹ̀ tí ń fún ní ìsìn glove ti ń parẹ́ o glove ti ń parẹ́ ẹgẹ́ bí fìlà náà ṣe ti ń parẹ́ àwọn bọ́rà ọ̀pọ̀lọpọ̀ ọdún yín ẹ bá lọ first day bẹ́ẹ̀ ni sórí lẹ́ẹ̀kan dandan lélẹ́yìí ilé kò sínú sams kò sínú ìtọ́tọ́ ti máa mọ́ mọ́ lékí kò sínú ìtọ́tọ́ ti máa mọ́ akẹ́kọ̀ọ́ ìmẹ̀sì ó dé sílà irúgbọ̀n rẹ̀ ó lé ó lè jàpọ̀ sí yahoo ó yahoo náà fi irúgbọ̀n lẹ̀ tó tún pọ̀ ju tiẹ̀ lọ dáadáa but ìmọ́lẹ̀ tó máa ń wà lójú pé á ah, ẹni onísùnà wọlọ́yọ̀ lọ́wọ́ sí ju pẹ̀lú bọ́ ṣe ìmọ́lẹ̀ tọ́lọ̀ máa ń fi sí ojú ẹni tó jó súnà ọlọ́run fi sójú àwọn ìyàwó abẹ́ ẹ̀rí kan bẹ̀rẹ̀ ni wọ́lọ́ọ̀rì ọlọ́run ní fi síbẹ̀ ẹjẹ́ sílà ẹ múra bí mùsùlùmí ẹjẹ́ kan rí pé mùsùlùmí tó bá kó yímọ́ lóga tó bá wò nílẹ̀ nígbà ah, àfáàlẹ̀ ni ẹ̀bọ́lẹ̀ ẹ̀bọ́lẹ̀ ẹ̀bọ́lẹ̀ ẹ̀yìn òsínú wọn wọ́n yọ ṣùgbọ́n òlò ẹ̀sọ́ pé ah, àfáà nílé ẹjọ́ àfáà nílé à ah. nǹkan ti fi ọ́ ṣàìpẹ́ gbogbo àwọn ìṣesí yìí kì í ṣe ìṣesí tó bá mú pápá bó tilẹ̀ fún mi tẹ bá fẹ́ jẹ́ sákálá ẹ jẹ́ sákálá bá fẹ́ jẹ́ sokolo kẹ jẹ́ sokolo èwo ni sákálá sokolo ẹ fẹ́ sẹ́ẹ̀sì ẹ tó fẹ́ sáyé ìkànlẹ́mù ìmọ̀ kẹ́ẹ̀mọ́ sáyé yín lọ bá yẹn kẹ́ẹ̀mọ́ wè mẹ́sì tàbí kẹ́ẹ̀sì mọ́ tẹ̀sí lọ kẹ́ẹ̀mọ́ wè mọ́ ayé káyé mọ́ sáyé tiẹ̀ kẹ́ẹ̀sì náà mọ̀ sí kí ẹ̀sọ́ jelbab ẹ̀sọ́ di mọ̀zínàtul fitan ẹ̀sọ́ di ibi táwọn èèyàn kọ̀kọ́ ronú fìtínà sí láyé egyptian jelbab egyptian sky ní ẹgbẹ̀rẹ̀ àwọ́ta ọdún méje ó lé mọ́lò ní Cairo àwọn lárúbáwò mọ́ sí egyptian ẹ̀yìn náà ni ẹ̀yìn náà lẹ́fún ló kọ ẹ̀yìn náà ni ah Egypt mo gbé ìgbẹ̀mú ti kẹ́kọ̀ọ́ jáde àmọ́ tí ń jẹ́ egyptian style ní Cairo gbogbo ẹnu mo fi sọ àbọ̀ ahmed lè mọ jẹ́rì ni àmọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yìn náà lẹ gbégbé ilẹ̀ lọ rípọ̀tù ẹ̀ lẹ́sọ pé egyptian kìíní kan ó tún ti níbẹ̀ tí mọ́ bẹ́ ẹbẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀yìn tẹ́lọ̀ tẹ́m ti

bẹ́ẹ̀ ṣe lè lajúlẹ̀ tí wọ́n sọ páwọn ó wọ ṣòkòtò jáde lọ ra nǹkan ní first grade ẹ mọ́ lajúlẹ̀ pé àwọn wọ tẹ̀lifáàbù ní tabarid ẹ mọ́ jẹ́ kán wọn jáde bẹ́ẹ̀ ṣe lajúlẹ̀ kán rí òhun jáde ẹ mọ́ lajúlẹ̀ bẹ́ẹ̀ láti jẹ́ kán mọ́ jáde pẹ̀lú àwọn jẹ̀lifáàbù ní fìtínà jẹ̀lifáàbù fìtínà ó pọ̀ gbáà láwùjọ lónìí nìkan àpò fìtínà ó pọ̀ gbá láwùjọ lónìí ìkọ́nà àwọn ọmọ ẹ̀yà kọ́lọ̀ kó bá tó dára ó ní tó ń bá níyàwó tó ń má rí ó ní jẹ̀lbáàbù bá ń dé lé níyàwó ọmọ lò jẹ̀lbáàbù bá ń dé lé ẹtí mọ́ tí ẹ pé yùdínínà rẹ̀ yínà ní ìjàláàbì ìdìyínà wọ́n gbé wọ̀ ní wọ́n gbé wọ̀ àti ìlú kọ́ọ̀bà tó wọ́n ti rán pa wọ́n gbé wọ̀ yes ó ní tó bá fi márì ó ní ìtíyàwó ó ní torí pògbàrà ní pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ jẹ̀lìbábà gbogbo ọ̀pọ̀lọpọ̀ nìkọ́ọ̀bù gbogbo ẹ̀ ló ti wà ó ti wà polluted ti wà polluted bẹ́ẹ̀ ni wọ́n sẹ̀jẹ̀ láti Saudi náà títí náà kùsíbà ó ní tó bá fi márì ó ní jẹ̀lìbábà àtàwọn bandélé fẹ́ pé wọ́n yọ ọwọ́ wọ́n kàn yọ ọwọ́ ń bí ẹni tàbí wọ́n kàn bí sàlẹ̀ láìní

tàbí kó o sì máa pìsáàfù rẹ̀ di ọkọ rẹ̀ tí ò sí ìdé mọ́bí ti anímọ̀ sàhùn káàkiri ayé ẹ̀sà náà bọ́dá sí ẹ̀sà nù wọn ẹ̀sà náà bọ́dá sí ẹjọ́ ti lọ́lọ́run àti kí láǹfààní obìnrin obìnrin tó lo jẹ̀lìbábà tó tún lanà borí ọ̀kadà lẹ́mọ̀ pé jẹ̀lìbábà ti lanà ó ti lanà lọ́sọ̀lá sàlámù so ọ̀kadà náà ó di mẹ́ta tọ́rọ́ ó di mẹ́ta ọ̀fẹ́ lẹ́yìn ọlọ́kadà ẹ̀dẹ̀ ló jẹ̀lìbábà ẹ̀dẹ̀ ló nìkọ́ láti fọ́ jẹ̀dẹ̀ dárùsùn náà àwọn obìnrin gbọ́kadà ó first gate ti dárò súnà ọ̀kadà wọ́n ti wá dé iwájú bẹ̀rẹ̀ nígbà wà fún gàásì wọ́n àbọ́lẹ̀ wọ́n àmọ́ bẹ̀rẹ̀ níbọ̀ wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n bẹ̀rù mùdíìrù ẹ̀yìn ìṣẹ́gbé níwájú ìtàn ìṣẹ́ níwájú ọ́fíìsì ó já yín èyí àti bọ́ọ̀dù lẹ́tí ń gbébọ̀ ẹ̀ṣẹ̀ níwájú àbújá tẹwà park tẹ́lẹ̀ pọ́pàdà park tẹ́ sanwó tẹ́wà tẹ̀tẹ̀ ní yòókù bọ̀ ó yẹ kẹ́ wá sọ̀ wájú ọ́fíìsì mùdúrù ní kí mùdúrù gẹ́gẹ́ rí yí ẹ bá dúpẹ́ bọ́ọ̀lù lórí ọ̀kadà kẹ́ tún fọwọ́ ga pẹ̀lú lẹ́yìn ọlọ́mọdé dáná mọ́sánlá sàlámù onítorí náà ọ̀rọ̀ jelbab ibẹ̀ ni ibẹ̀ ni alcohol lálẹ̀ lórí pé ó hàn wípé àwọn ìyá wa wọ́n fẹ́ lọ kí lẹ́yà nẹ́bí sallallahu alayhi wa sallam wọ́n máa ń kírun mutalafiya lẹ́yìn tó ṣe wípé afọ́wọ́ ò ní fìdí kẹ́kẹ́ sílẹ̀ kò ní sí tabarut kò ní anything òbíye eléyìí náà tún jú alíwò rẹ̀ pé àsìkò tí ànábì sọ́lọ́lá sọ́lá tí ànábì lo ìjọba àsìkò tí ànábì sọ́lá sọ́lá wá sáyé rùsúùkù wà ìdídò wà nínú àwọn ẹ̀kọ́ ẹ̀sìn ju àsìkò yìí lọ lódòdó kò sí mọ́tò kò sí bàálù kò sí ẹlikọ́pítà kò sí èsì kò sí fan kò sí iná kò sí but èyí tó jẹ́ àsọ́ọ́là yẹn gangan ìkìlẹ̀ yẹn gangan tí ò rú omi rẹ̀ ni wọ́n mu òun ni wọ́n fi rí àwọn generation tó padà wá létà létà létà ṣùgbọ́n àwọn generation ọ̀gá bàálù àti ìlú bàálù lọ́mọ́kà àti ìlú èsì àti ìlú fan àti ìlú mọ́tò àti ìlú báwọn nǹkan amáyédẹrùn bó ṣe ń ṣe gbẹdẹmukẹ sí ẹ̀sìn forí sọ́pọ̀n fáàbà sọ́ra sí láàrín bá subhanahu wa bimanihi wa karamihi wa izihi ọlọ́ọ̀bà nìtọ́lá kó fún àṣekò ń gẹ́ ó sì ṣe wá ní mùsùlùmí tí ó dùn dédé kó ṣe wá ní ọ̀kan nínú àwọn tí ó mọ̀ pé àwọn èèyàn padà pé àánú ẹ ti ń lọ ẹ ti ń lọ ọlọ́run ti wá nínú àwọn tí ó mọ̀ pé àwọn èèyàn padà síbi ọlọ́run síbi ìtọ́ ọlọ́run lásìkò táwọn èèyàn bá sọ pé kò ní túmọ̀ náà ẹtún dé o ẹjọ́ ìwò tó nìyà àṣẹ kí ni mo tó wá ṣe báyìí ọlọ́run bá nìtọ́lá kó ṣe wá nìkan nínú àwọn tí ó mọ̀ ṣe nǹkan àmì mú kàn máa mọ̀ kọlù kódà bó ti wulẹ̀ kó kéré mọ́ kó kéré tó àìdá náà ni àìdá ó mọ̀ sí kí ni onímọ̀ jẹ́ subhanakallahu alhamdulillah ṣe rọ̀